ìlà ọwọ́ ìlà ọwọ́ ìlà ọwọ́ ìlà ọwọ́ means palm lines ìlà ọwọ́ means palm lines wo ìlà ọwọ́ mi wo ìlà ọwọ́ mi